wàràhìmọ̀tòlọ́hì wàbárakàtù adá ọpẹ́ fún ọlọ́run alékún ìkẹ́ ọlọ́run orí agẹ́ǹjẹ́ tán ọlọ́run kó ma bá òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alaihi wasallam eléyìí ni ètò alfurqan èyí tí àwọn rọ́bíyat islamic foundation tí wọ́n ṣe onígbọ̀wẹ́ abíọ́lọ́run ọba alékẹ́ mọ́sàbá sí alékún agbégbà rẹ mọ́sàbá sí fún wọn orí rẹ tayé àtàlẹ̀kìyàmà mọ́sàbá sí fún wọn ọlọ́run alá ilaha illallah èyí tí ó jẹ kókó ọ̀rọ̀ wa lé ní ọ̀nà ni ṣubuhat haula al-ihtifali bi maulidin nabiyyi sallallahu alayhi wa òun náà ni àwọn ìrújú tó wà níbi ìṣe ayẹyẹ ọjọ́ bí anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ìṣe ayẹyẹ ọjọ́ bí anẹ́bí tá ń pè ní mọ̀lúdí anẹ́ Muhammad sallallahu alaihi wasallam ṣe súnà ni àbí bídà ìyẹn ni pé ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó ṣe ní àbí tí ó lẹ́tọ̀ bàbá ní súnnà ní ìsọjọ́ bí annabi sallallahu alaihi wasallam ajẹ́kú lẹ́tọ̀ láti ṣe nìyẹn bàbá wá ní bídíà ní ìsọjọ́ bí annabi sallallahu alaihi láyé kó tó kásìkò tí wáyé òun náà ti sọ nípa ọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí tó rinlẹ̀ ni pé kìí ṣe súnnà Ànábì àmọ́ tó ti bẹ́ẹ̀ bí ètò súnnà ni tó jẹ́ àdádálẹ̀ ara wọn tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ń ṣe yìí àwọn náà wá ní àwọn ẹ̀rí táwọn náà mú wá tí wọ́n fi ìdí ẹ̀rí náà tí wọ́n fi múlẹ̀ pé ah, ìdíre tó fi yẹ ká máa sọjọ́ bí ànábì wa muhammadu sallallahu alaihi wasallam àwọn èsì wọn yìí ìrújú ńláńlá ni kèsì ẹ̀rí nítorí pé kèsì gbogbo ayà tabamuwanu alukuhani kerim lérí ìdájọ́ kan lámọ̀ pè ní ẹ̀rí ayà yẹn lè jẹ́ ṣubúhà ayà yẹn nǹkan kò ṣe o àmọ́ ibi tí wọ́n lò sí òun ni tí wọ́n bá lò síbi tí ẹkùn wọ́n lò sí tí wọ́n lò síbò míì yóò máa jẹ́ rújú ni bẹ́ẹ̀ náà ni hadithi Ànábì wa muhammadu sallallahu alaihi wasallam kí ọ̀rọ̀ yìí kó lè bá yé dáadáa ẹjá gbé láti ilẹ̀ ká gbé láti kí là ń pè ní súnà gan bá bá ti pé ń tánpè ní súnà tá gbàgbọ́yé tánpè súnà ìgbà látọ̀ gbàgbọ́yé tánpè ní bídíà tá bá ti gbàgbọ́ yẹ tán pé ń bí dí àtán ìgbà yẹn ní ìjọ wa yé wa àwọn ìrújú wọ̀nyí tí wọ́n kó wá so nǹkan tó yẹ ká gbà ní àbí tí nǹkan tó yẹ ká gbà wọlé agbọ́rọ̀ gbìyànjú ká gbàgbọ́ yẹ súnà torí o ní opposite bídà tá ń pè ní dàkejì àwọn àfà wọ́n ní wà biddihi nǹkan táwọn fẹ́ sọ̀rọ̀ lé lérí òun yóò ti yé wa nù kò ní sí wa ńlá mẹ́mà ìgbàtà bá ti mọ̀ dákéjì rẹ̀ àmọ́ akọ́ asòfin ní tàbá ti rí akọ́ àárí abo tàbá ti rí abo ara kọ ìdákéjì kúkúrú oníkọ́ ga sójá gbàgbọ́ yóò tán pín súnnà wa yìí àwọn èèyàn gbàgbọ́yé ìtànkàpẹ̀ ní súnnà òun ló ń dá òun ló fa irú àwọn ìrújú wọ̀nyí bàbá ti gbàgbọ́yé ìtànkàpẹ̀ súnnà ó ti tán a gbàgbọ́yé bídá àmọ́ bàbá gbàgbọ́yé súnnà táà gbọ́yé táà ń fojú ẹyọ kan táà fi wo súnnà à nígbọ́ bídí ayé o ẹjá wo pé kí là ń pè ní nǹkan yẹn nínú èdè gẹ́gẹ́ná tàbá ti mọ́ tá ń pè ní súnnà nínú èdè ìyẹn ni pé nínú èdè lárúbáwá ẹgbẹ́ a ní àsúnnà gbọ́n èdè wúyè èdè ni kèése èdè Yorùbá kèése èdè Haúsá ni bẹ́ẹ̀ ni kèése èdè Yíbò èdè lárúbáwá ni báwọn lárúbáwá tó bá ní àsúnnà kí ni wọ́n gbà lérò pẹ̀lú abala kanu ẹlẹ́ẹ̀kejì kí la ń pè ní asúnnà gbólóhùn súnnà yìí tabatiri súnnà kí ni túnmọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ìtúmọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà yìí òun wá fẹ́jú gan ibẹ̀ láti lọ pé àwọn àfá oní hadithu àwọn àfá tí wọ́n pè àwọn àfá tí wọ́n pè hadithu làwọn lọ fún táwọn bá ní súnnà kí làwọn gbà lérò pẹ̀lú súnnà bákan àwọn àfá oní fiqh báwọn bá ní súnnà kí làwọn gbà ló pẹ̀lú súnnà èrí tàwọn àfóyìn fíkì yìí òun láti mú ẹnu dúó bẹ́ẹ̀ ni àwọn afọ ní usul àwọn náà ní sánpẹ̀ ní súnnà lọ́dọ̀ àwọn alákìídà ó ní sánpẹ̀ ní súnnà àmì ìtàlá fẹ́ sọ yìí èrí nǹkan mẹ́ta lámú àwọn lágbáwá tẹ́ pé èdè wọn náà fi kọ súnnà kalẹ̀ gbólóhùn asúnnàtù kẹlìmọ́tún àrọ̀bíyà gbólóhùn lágbáwá ni kèése èdè yorùbá ni nkwenye pè ní asúnnà báwọn bá ní súnnà ní èdè wọn kí nìkan tágbà lérò bákanáà nínú àwọn àfáà ní hadith táwọn bá ní súnnà kí láwọn gbà lérò pẹ̀lú súnnà láwọn àfáà ní hadith kila suna nwede omini atoriko ima tuma atoriko ojú ọna suna nwede ama tuna manhaj ami ama tuma al'ada ima tuma al'ada mi suna ninu ede labawa ti laraba ni suna wọ́n lè gbà lérò nígbà míì wọ́n pè ní ojú ọ̀nà ìlànà tí yàn máa ń rìn bákanáà sábá ní súnà ń gbà míì ó lè jẹ́ pé èròǹgbà wọn pẹ̀lú súnà báyẹ omi ni aláàdà èyí tàbí ní aláàdà yí ká lọ pé ọlọ́n ìṣesí ọlọ́n so eléyìí náà pè ní súnà nínú èdè lárúbáwá súnà táwọn sọ yìí nínú èdè tàbá ní àtọ̀rí ìkọtù ojú ọ̀nà ni sàwọ́bù àkáànà tí hasana áó sẹ́yìhà ojú ọ̀nà tàbá ti dápé ojú ọ̀nà tàbá sọ́bà òní lọ́dọ̀ àwọn elédè lábáwá ó kó nǹkan méjì sínú ó lè jẹ́ ojú ọ̀nà tó dá ó sì lè jẹ́ ojú ọ̀nà tí ó dá àmọ́ tí lábá ń pè ní nínú èdè wọn wọ́n ń pè ní àtọ̀rí ojú ọ̀nà ìlànà ó wá lè jẹ́ ìlànà tó dáa àbílànà tí kò dá àwọn òyìn náà rẹ̀ nítàwọn lábáwá táwọn pè ní àsúnnàmù ó lè jẹ́ mahmuda ó sì lè jẹ́ madmuma eléyìí ní bí ẹni bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà pé èdè lábá ni anábì náà máa ń lo ìmá fi ń sọ̀rọ̀ ńgbà míì anábì ń sọ ní ọ̀rọ̀ rẹ̀ nínú hadisi ó ní àlàáfíà hadisi fil islami súnnata hasana súnnata nábi dákọ̀ ń bẹ̀ yìí súnnà inú èdè ló gbà lérò kìí ṣe súnnà nínú ṣẹ̀ríà súnnata nábi gbà lérò bẹ̀ yìí ó ń sọ bí àfihàn bá ń sọ èdè lábáwá ni pé mansanna fil islami súnnatan hasana ẹni bá gba ojú ọ̀nà kan abẹ́ni tó bá la ojú ọ̀nà kan nínú islam tó bá jẹ́ ojú ọ̀nà tó dá òun ló là kalẹ̀ Ànábì ní fa'amila biha ba'dahu fa'umila biha ba'dahu wọ́n wá fi ojú ọ̀nà yìí wọ́n wá fi ṣiṣẹ́ lẹ́yìn rẹ̀ kutiba lahu mithlu hajri man la ojú ọ̀nà yìí kalẹ̀ àwọn tẹ́ máa padà wá ṣe lẹ́yìn rẹ̀ torípò táwọn bá ń gbà ẹniyẹnu ma bá pé kún lókọ́ lakalẹ̀ anábi ni wala yanqusu min hujurihi shay'un tó bó ti jẹ́ pé àwọn tó bá ń ṣe lẹ́yìn rẹ̀ òní tó kún lókọ́ ṣe tí wọ́n kọ́pì rẹ̀ irú ládẹ́bàgbẹ̀lẹ́yìn bá gbà òun ò gbàrú ẹni bá lọ la ojú ọ̀nà kankalẹ̀ sínú islamu yìí fẹ́ pé ojú ọ̀nà burúkú ni ìtàfimọ̀ pé a súnà níyà yìí kèé ṣe súnà tàlẹ́ Muhammad nítorí pé ó ti mú túnmọ̀ méjì wá súnàtà hasana àti súnàtà sayyiha gbogbo Muhammad sallallahu alaihi wasallam kulluha hasana gbogbo lànà ní Muhammad ìlànà dáadáa ni ìlànà tó wá ti wáyàtọ̀ sí lànà tà nẹ́bí Muhammad òun ni ìlànà tí ó ìlànà tó yàwó sí tánà mọ́mọ́ yìí ó lè jẹ́nà tó dáńgbà mí ó lè jẹ́nà tí ó dá àmọ́ ìlànà tánà Muhammad sallallahu alaihi wasallam kulluha hasana kò sí tí ó dábì ìlànà tánà Muhammad sallallahu alaihi wasallam Imam Muslim ló gba hadith yìí wá pẹ̀lú ogun ọlọ́run tàbá ń sàlàyé nípa àwọn ṣubúhà yìí lọ a tún sàlàyé dáadáa yékéyéké níbi hadith yìí nǹkan ta fẹ́ mú níbi sọ yìí ni pé ìtànpẹ̀ ní súnnà nínú èdè lárúbáwá bí máa ná àtọ̀rí ìkọ̀tún òun náà ni ojú ọ̀nà tí èyàn ń tọ̀ àbí ká sọ pé ìlànà tí èyàn ń tọ̀ ìtumọ̀ rẹ̀ nínú ìdínú kí ni wọ́n ń pè ní súnà nínú ṣẹ̀ríà súnà nínú ṣẹ̀ríà ó fẹ́jú gan alákọ̀ọ́kọ́ ká lọ síbi súnà Muhammad inda èròǹgbà súnà lọ́dọ̀ àwọn àfẹ́ ní ha àwọn àfẹ́ ìfikíù òun náà wà lára àwọn nǹkan tó ń dá ìrújú sílẹ̀ fáwọn èèyàn tí wọ́n fi ń gbọ́ tẹ́ǹsàgbọ́yé súnà ní Muhammad sallallahu alaihi wasallam tó pẹ́lú omi ò mọ̀ pé súnà nẹ́bí nǹkan tó kan pápúpọ̀ ni súnà lọ́dọ̀ àwọn àfọ́ ní síkíù òun ni ìdàkejì al-fara'id awul wajib in tó bá jẹ́ ọ̀ranyàn òun náà pè ní al ìdàkejì rẹ̀ súnnà so lọ́dọ̀ àwọn afẹ́ ní píkí oníṣẹ́ àwọn afẹ́ lò lápójú oníṣìn afẹ́ sàlùwàlá kí ni ìdájọ́ ká fọwọ́ níbi àlùwàlá kò túnmọ̀ pa anẹ́bì kò ní afọwọ́ anẹ́bì ló ní afọwọ́ o anẹ́bì ló ní ayọ́nùnù anẹ́bì ló ní asẹ́kàtù báyìí kí wá ní ìdájọ́ ọwọ́ fífọ̀ sọ́rọ̀ èèyàn ní àbí súnnà ìtàn àwọn afẹ́ tí kí gbà lérò pẹ̀lú kí àbí tí o ní gbàládá lórí ẹ̀ àbí tó kó ba nǹkan yẹn jẹ́ so ilé iná ń pè ní súnà lọ́dọ̀ àwọn àfihàn níbi kí o so ilé yóò ní ìta ń lọ nìyẹn kó lè bá yé ẹ wá rí súnà nígbà muhammadu sallallahu alaihi wasallam òun ni lànà nẹ́bí muhammad sallallahu alaihi wasallam tánàbí gbé kalẹ̀ tí fi sin lọ́run lójú ayé rẹ̀ ìtànfẹ́ súnnà nù tàbá ní àsúnnà súnnà ta fẹ́ sọ ọ̀pá ìrísí ta sọ pé òun ni ìdàkejì bídá òun ni lànà tàà nẹ́bí sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ nínú sẹ̀mí ayé rẹ̀ tíbi tẹ̀lọ́n ẹni bá tẹ̀lé ó lè jẹ́ nípa àdíọ́kàn àkídàtán ó sì lè jẹ́ sallallahu alaihi wasallam tó bá dìgbé ó ń la nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n sàlẹ̀fà pé ìlànà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ń lágbọ́rọ̀ máa tẹ̀lé tàbí ìsinlọ́ tàbẹ́kọ́lọ́ gba ẹ̀sìn náà lọ́wọ́ wa ìlànà nẹ́bí látẹ̀lé anẹ́bí sallallahu alaihi wasallam ó fún àwọn sọ̀hábà rẹ̀ ó fún wọn lára anẹ́bí sallallahu alaihi wasallam ó ní pé anẹ́bí sallallahu alaihi wasallam ó ní yáti ala Ànábì sallallahu alaihi wasallam ó ní àsìkò kan bọ̀ wá wá bá wọn láyé alqahim ala dinihi ẹni bá dúó lérí ẹ̀sìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ dúó lérí ẹ̀ tó lọ fẹ́ dúó bá nàbí ti ṣe gangan kalqabid ala jamr so ìtọ́pẹ̀ súnnà òun náà ni ìlànà ní Muhammad sallallahu alaihi wasallam tó fi sin irú àwẹ̀ ìlànà bí àwọn ògbàrú ẹ̀ inú nẹ́fìlà wò lànẹ́bí yàn bó ní mọ́ yàn àwọn òyìnrú ẹ̀ àti ruo lọ àgbóyé súnà lápákan bákan súnà ní Muhammad sallallahu alaihi wasallam tán sọ yìí ó tún wá fẹ̀ fi jebe, o fi jebe ọlọ́run fún àwọn sàábí àní Muhammad sallallahu alaihi wasallam nígbà tí Ànábì fi ń bẹ láyé ó fún àwọn náà láǹfààní láti ṣe àwọn nǹkan kan àmọ́ nǹkan táwọn bá ṣe yìí kèé sí authority ni Ànábì ni ó wá sọ pé nǹkan yìí dáa àbí ọ̀dá agbágbọ́ eléyìí níbi definition sunna wọ́n tó pè ní sunna o náà ní hadith Ànábì sallallahu alaihi wasallam ní qawlu nabi ọ̀tá nẹ́gbà sọ aw fi'luhu àbí ń tà nẹ́gbà ṣeéṣe tó ṣeéṣe áùtàkìrì àbí ń tà nẹ́bí ìráwọn sọ̀hábà tí wọ́n ṣe tó wá dákẹ́ lórí ẹ̀ àbí correction tó bá ṣe èyàn wọ́n jẹ́ súnnà lónìí lára àwọn rújú táwọn tí wọ́n ní bídíàtù asana wà pé ìsọjọ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam òun náà ti mẹ́ lára bídíàtù asana lára àwọn rújú tí wọ́n máa mú wá ni pé lójú ayé ànẹ́ Muhammad tó ẹpáwà náà lè mú ẹ̀sẹ̀ tuntun wá nígbàtí ò sí ànẹ́bì láyé ni ìgbàtí ànẹ́bì ń bẹ láyé àwọn sàábí ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam àwọn náà máa mú àwọn ẹ̀sìn kan wá lójú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam tánẹ́bì ò sì ní sọ̀rọ̀ àtàwọn sọ̀hábà ìgbàtẹ́ ń kírùn lọ́wọ́ ẹnìkan wá sí ìgbàtẹ́ nìyẹ́ sí ó wá ní alhamdulillah ẹ̀rí tí ṣẹ̀rí àti kọ́ alẹ́kọ̀ọ́ pé tàbá sí ẹni tó bá sí òní yóò alhamdulillah àwọn tá bá sí a sọ pé yarhamukallah òun náà wá sọ pé yahdikumullah ẹni yẹ wá sí ní orí wá ní alhamdulillah bàtí ó rí wọ́n wá kírùn tán anẹ́bí wá ní talento sílẹ̀ kan arákùnrin yẹn lòun lòun sí anẹ́bí ní bí ládá rẹ̀ ṣe pọ̀ tó lórí ẹlẹ́kẹ̀tọ́ sí àwọn màláíkà tẹ́fẹ́ gbé ládá ìlọsókè wọ́n lé ní ọgbọ̀n àti mẹ́ta ó mọ̀ pé nǹkan tẹ́niyẹn ṣe ó wà all right bákan náà anẹ́bí sallallahu alaihi wasallam kí lọ́wọ́ ọjọ́ kan náà kan ìgbà tí ń kí òun làwọn tó wà lẹ́yìn mọ́mú ó se ẹnìkan ní Rabbana walakalham òun wá tó sì àlékún sí o ní amdan kathiran tayyiban mubarakafi ẹniyẹ sí àlékún rẹ̀ gbàtẹ́ni wá sí àlékún rẹ̀ anẹ́bí wá níta ló ṣe àlékún báyìí olóòrùn ṣe anẹ́bí tó wá sọ orun tó sọ fún ẹni tó ṣe alámúláyìn náà pé yá ah, nítíkọ́ náà ṣe yíò nǹkan tó dáa ni wọ́n wá ní ìhìn ìkábáwọ̀ àwọn méjèèjì yìí ẹ́rì pé kìí sípá nẹ́bì ló ní kí wọ́n ṣe níbi irun àni wọ́n ni wọ́n ṣe ànẹ́bì ò ṣe lórí irun àwọn làkọ́kọ́ tó kọ́ ṣe a jẹ́ pípa láyé wà fáwọn náà tàbí nǹkan yóò tún ẹ̀sì ṣe káà náà ṣe àwọn sọ bẹ́ẹ̀ tó bá nẹ́bì ní nǹkan tán ṣe dá náà àwa ní kò rí bẹ́ẹ̀ nítorí pé a rí àwọn míì náà lójú ayé ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam táwọn náà ṣe àwọn nǹkan kan lójú ayé ànẹ́bì láì ṣe pá nẹ́bì ló ní kí wọ́n ṣe tánẹ́bì sí ní tán ṣe ọ̀dá ẹjá fún alápẹ̀ẹ́rẹ́ tí wọ́n náà àpẹẹrẹ àkọ́kọ́ kẹni tó sí náà ni ẹni kẹsí lórí irun ó wá sí alhamdulillah ṣẹpàtí ó lẹ́ẹ̀kẹ́ pé ẹ̀kọ́ tí ń bẹ ń bí sísí òun ni pé àwa tá bá gbọ́pẹ́ tó sí tó bá ní alhamdulillah àwa lórí yarhamukallah Hakam as-Sulami òun sẹ́ wọnú Islam ni bẹ́ẹ̀ni yẹ́ sẹ́ sí alhamdulillah Muawiya wá yẹ́rìhàmúkọ̀lọ́ ó ṣe lórí irun ìgbà tó ṣe lórí irun àwọn sàbí wá wo bí wà kí bá wó wo èyàn wó èwó yàn yẹ̀yẹ́ tó lè ò dákàmàfá ojú wá tí àníbì wá sọ fún pé yẹ́rìhàmúkọ̀lọ́ tó ṣe lórí irun ni kò wà ókè nítorí pé irun tó ọ̀rọ̀ mẹ́ẹ̀dẹ́ ènìyàn lè wọ́ nítorí pé ìrútọ́ orí tàà ń pè ìdá tí tẹ̀sìbíhù ni ìṣàfọwọ́ náà bá ní so kò sí gbọ́nà yẹ́ ẹ̀kà láwù kò lè wí mẹ́ ànábì nìkẹni yẹ́ mọ́ sọ ẹ̀kẹni yẹ́ náà sọ yẹ́ hàmùkà láwù ànábì kọ̀ fún ó ní tó sí ọ̀dá ẹnìkan ẹ̀sẹ̀ alhamdulillah ànábì sí kẹni ó farama fún nǹkan mí náà ẹlẹ́ẹ̀kejì apẹ́rẹ mí náà nínú àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam

za'ama annahu yasum ó sọ fún apó òun gbà rẹ̀ ní bóhun ṣe wà ní ẹ̀rọ ayẹ́rẹ̀ tó ń gbà yìí kọ́ iman àwí onídúró lòun gbà tahta hararati shamsi òun sì gbà àwẹ̀ yìí lérí ìdúró lòun ó dúró òun tún wá dúró níbi oòrùn ànígbà pé mo rúhù ẹ sọ fún pé fálí yẹ́gìlis ẹni kó lọ jòkó in tó fẹ́ sí ohun ọ̀dá fálí ẹ̀ selvin kó sì wábò gídúró sí ni fàílì tí ma sọ umaru àmáwẹ̀ ọ ní kó ma gbá náà jẹmọ́ musulmi a ti rí àpẹẹrẹ méjì nísìn níbi àwọn sàábí ànẹ́ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń ṣe nǹkankan lójú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam láyé tẹ pá ànẹ́bì lónìí kún ó ṣe ànẹ́bì kọ̀rẹ̀ ó gbà àwọn méjì wọlé pé ìtẹ́sẹ̀ yìí dá a sì fún ìdán ànẹ́bì ò sí láyé mọ́ lónìí tá ní àwọn onírú àǹfààní rẹ̀ tó tàbá ní láǹfààní rẹ̀ ni ànẹ́bí ó sọ fún wa ìtàwò fi láǹfààní rẹ̀ ni pé ta ni ó kọ̀rẹ́kì àwa nígbọ́ta bá ṣe ìtì ọ̀dá òsùnwọ̀wó láàfin ànẹ́bí wa táàfìmọ̀ yí tó dá táàfìmọ̀ yí tí ó dá ànẹ́bí fún wa ní òsùnwọ̀n tó bá rí bẹ́ẹ̀ ìrújú lélẹ́yìn òní táàfi wasallam òun náà bẹ lára bídíà tó hasana ìrújú ni a lè gba eléyìn wọlé nítorí pé àǹfààní tọ́rọ bá fún àwọn sọ̀hábà ni kò dẹ̀ fún àwọn ní àǹfààní ní insha Allah al-karim ibi táti dúró lè nílé yìí ètò tá ń gbọ́ yìí èyí ní ètò al-Furqan èyí tí àwọn Rabiat sí nọ́mbà yìí 070 3572 0986 lẹ́ẹ̀kan sí 070 3572 0986 èmi lọ́mọ yá yí nínú Islam Ali Usman Bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh الله